àti ìyàwó òun pé òun ti bẹ̀rẹ̀ sí ìgbà wọn lọ lé wọn lẹ́yìn náà ọwá ní ọdún ìgbẹ́rùgbà ní inú àníyàn wọn ò sèké rẹ̀ lẹ́yìn náà sáníyàn rẹ̀ iṣẹ́ ara ò àníyàn rẹ̀ iṣẹ́ ìpìyàn tó ti tẹ̀lé ìṣẹ̀fẹ́lá ní nǹkan méjì gidi kí ẹ lọ́pọ̀ lọ́yàn kú pẹ̀lú kó o sì fún fún ọmọkùnrin ọ̀bí òun ti ṣe mẹ́ta ni oye kí ẹ yọ̀yàn kú lọ pẹ̀lú bí alẹ́ ẹrú rẹ̀ wọ́n ń lọ àmọ́ fún rẹ̀ ọ̀la mọ́mọ́ bẹ́ẹ̀ ṣe mẹ́ta ni ara the free ẹlẹ́ẹ̀kì nípa ẹkú wa ní òun fẹ́ òfin àwọn fún ọ ẹni mọ̀ gbọ́ àwọn yẹn ti jẹ́rìí sí ọmọ ọmọ sáà rẹ̀ nípa ara ọ̀ ẹgbẹ́gbẹ́ ti pẹ̀yàwó tí a ní àníyàn òṣèlè rárá ò ti rẹ̀ tó wà lọ́pù pé sípẹ́lá àkọlù lẹ́yìn náà kò nílùú kọlọ sílé wọn sílé èyí ti ṣe ìjà bí ọ̀sọ̀ ìṣòro bá ìrìnkẹta ló ti bú kúkúta ó ti kàn ti dúró tọ́kù sípẹ́lá àkọ́ náà ni ó jẹ́ wà lọ́kì tágbẹ́lẹ̀ kẹta ni àtúbà lè fẹ́yàwó mi àbúrò àlelọ́kọ̀ mi náà kó sànù wa ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ka ẹni tó pé ń kírun lo imam imam wá dún sujud kò ń wá dún sujud dídídídí nígbà tí imam fẹ́ sálámà lọ́wọ́ dìde ní sujud imam sálámà báyìí ló ń dìde ní sujud àbí salama ń dìde ní sujud imam sálámà kò ráyè sí àkáyà tiẹ̀ sálámà ló ti sí àkáyà tiẹ̀ aláhàn kò ti ṣe ní ìdáná nígbà tí àìmọ́ mọ̀tẹ́lẹ́ imam tí wọ́n tẹ́lẹ̀ imam àdébìsí ká ní jùlọ imam yóò tán mọ̀ bìí àti imam sí ká فإذا كتبها فتقدروا التقدير هنا تقدير كاو يكاو تعقيبي قالت الثلاثين كاو سجود أسجود كاو كاو ركوع سلامة سلامة كاو سجود قد يين جنتي واع منينو زمان رسل زي مقرون والله تعالى عالم بعض من سلامة من سلامة سلامة تبقى تعالى ونينو من كده مقرون والله تعالى عالم وعليكم السلام ورحمة الله وبركاته ṣe wọ́n sì fi kò sí pé mo kọ́ lẹ̀ o ọ̀sán ní bí inú bí ọkùnrin ní láti ìwé ẹ̀kọ́ ìsìlẹ̀ yìí ló jẹ́ pé ó ní mo kọ́ lẹ̀ ọ̀sán máa ń yá sí ìfẹ́ rí ọkùnrin ẹ̀kọ́ ìsìlẹ̀ yìí náà máa bí dọ́tí bí ó ti kàn kú ẹ̀rọ ẹ̀kọ́ ọ̀rọ̀ sílé yé láti ìrìn àlè torí ẹ̀dẹ̀ sí ní àbùsọ̀ tuntun ní ìyàwó rẹ̀ tó máa lọ́pẹ́ lórí ọ̀rọ̀ àwọn ẹbí rẹ̀ inú bíbí adákùnrin ti kẹrí ọkọ̀ sí ilé bíbí dákùnrin tó máa lọ́mọ lọ́lé yìí bíbí ẹ̀kọ́ àti ẹ̀kọ́ ìyàwó lẹ̀ ó díwà náà ọmọ nǹkan ọmọ àbíkú ọmọ bíbí lè ti sá mọ̀rọ̀ lé yìí lè tó pé wọ́n fẹ́mọ́ tọ́láti ẹ̀yẹ́ bó tọ́láti bíbí ó díwà Allahu ta'ala ìjọba ìyàwó tó ní ìmúdíjọ bí mi ìfẹ́ mọ́ ọmọ pé ẹ̀ẹ́ tí ẹ̀ tí ó ti pè ẹ̀ ìlú tó ti máa lọ léyìn ọkọ̀ mi náà ni ìjẹ́ ni ìjọ́lẹ̀ kan náà ọkọ̀ mi náà bí mi ọ̀rẹ́ ọwọ́ lẹ́nu àwọn máa lọ léyìn olóyìn kò sí ọ̀gbẹ̀ ó di wà ẹ̀ ọmọ mi náà pé nǹkan ní ẹ̀pù ìṣọ̀kọ̀ ìlú ìlú ìṣúta àti ìṣọ̀kọ̀ ẹ̀lẹ̀ kí ẹ máa bọ̀ dídá burúkú àti mọ́ ti rìn pín ìdúgbò bá ṣe kí ẹ máa ti sùúrù òfin dídá jùlọ kí ni mo fi sùúrù òfin dídá jùlọ ajá wọn náà wọn tó ta dánwò ní wọn lọ́dọ̀ wa kájọ ábí wa máa fi sùúrù yẹn àjọ ìgbàlá láti pọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà ni ọlọ́ọ̀bà mo ta fọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà bismillahir rahmanir rahim ọ̀sán tó ń gbọ́ ọmọ sáyẹ́lì jẹ́ ilé yà fún wa أتوى محمد الوهاب في أتوى فوزان بن سالع الفوزان نوسي شرغره تناقض في إقرار والإنكار مثلا ثالثة وثلاثون مثلا الثالث والثلاثون مثلا كالتشي تناقض في إقرار تقرأ وانتم وما قلوا náà kò sí ọ̀rọ̀ kan fún ìjọ rẹ̀ àwọn ni wọ́n ti fi bẹ́ẹ̀ nǹkan nìkan rí àwọn náà sọ fún bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti ti bẹ́ẹ̀ wọ́n ti fi báyìí bẹ́ẹ̀ wọ́n ti fi rí ìlú ìlú ni wọ́n nǹkan ọ̀rọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ó ti dáná ní ìjọba nǹkan lórí. إنكار ما أكثروا أنه من دينه بما تكون توقع في كل ثواني إنكار ما عكروا أنه من دينهم ما تقلقوا جامعة في الشواني ما فعلوا في الحج بيت الله كانوا يهود في الحج لهم وبعد مكة فقالوا ومن يربع من إبراهيم يسجدوا سيبحثوا ثم بغنى إبراهيم إلا من سبيا نفسه يقاموا يا بفرائه ìgbà náà ti rẹ̀ múgbà òun nìkan ló lọ́gbọ́n òun fẹ́ ẹ́kọ́wọ̀n kristi àwọn yahudi gbọ́ ni wọ́n ń kílẹ̀ bí i ibrahim àwọn ọmọ tẹ̀lé ìdáyìn pé bàbá bàbá wọn tún padà pé the father of faith ó gbé wa ọmọ ìtìtì wọn tẹ́kọ̀ọ́ àdébí ibrahim yìí اليهود يدعون أنهم على مثل إبراهيم عليه الصلاة والسلام هو يهودي ما يتلم كما بجوانا بجوانا إبراهيم عليه الصلاة والسلام ولكن لهم لما حولت القبلة إلى الكعبة بناء إبراهيم أنكروا هذا قدر الإنكار ما هم أيه كما يمكن القبلة كبيرة كتن يسيك هذا اللي جميع النبي إبراهيم دانوخه واتقوني تبسيطنا وإياذ بالله لهم قد تبقوها وهم لا يعرفون لا يتعرفون بالكعبة وقت وكتبكم ولا بالحج هو كهادكم الذي هو من دين إبراهيم السبيل إبراهيم عليه الصلاة والسلام ويذكرون بتوجه إلى الكعب إلى الكبلة قبل تابوكين قدس الكعبة شنو الكبلة ويعلمون أن هذا هو الحق أنا بكل البلدانية كل البلدانية أما وقتكم أنا ونتابع إيا في إبراهيم عليه الصلاة والسلام في صحابة أولا نكتب بقوى الله النبي إبراهيم عليه الصلاة والسلام إبراهيم هو الذي أسرع بالبيت بإذن الله إبراهيم أن يقبل لنا بناه بأمر الله عز وجل قلنا كلها سيولوه فتبقى بجلال كما قال تعالى بلن شرائفها يكي بالجواعنا لإبراهيم مكانا كلالنا نبي إبراهيم أيوننا وقال تعالى وإذ يرفع إبراهيم قواعد البيت وإسماعيل تعطينا الله إبراهيم ثم هو قولنا فلو مال إسماعيل فصارت قبلة من دماء إبراهيم فصارت فصارت فصارت كعبة من دماء إبراهيم بأمر الله káàkiri pé ilé tí ní ibrahim kọmi kílá sí ọlọ́ọ̀bá wọ́yẹ kíblátùhù wọ́n kílá sí lójú kọ òmìnira kúrò náà hàdà àwọn sòfèrí àwọn yahood wọ́n tàpílé kọ̀dáyàrí pẹ̀lú hajj bí hajj ti ṣe min millat ibrahim alayhi salatu wa salam sínú ti fi lílà ojú kan nàbílá ibrahim ní kẹlẹ́kọ̀ọ́ bá wọ́n yankúrò náà wọ́n yẹn tó kọ̀wọ́ hajj كانوا يدعون أنه على مذهب إبراهيم فانسكين هو الإبراهيم من الله إبراهيم وعلى دين إبراهيم استوى فيه السنبي إبراهيم لكن هم لكم باب محمد صلى على أن أنتروا هذا كله لا تحمل أما ضد النبي الله محمد صلى الله عليه وسلم يكون بعد النبي أكد أوليك هو تقسيسي كنتيتني الكعبة كعبة تاريه من ميراث إبراهيم علي النواز عسيلة يعني بإبراهيم أجل أبوتك بحاين فيلين يعني. فودوا إلي أصد الصلاة كما قلت لك مكنه حزب هذا الحاج والأمر من دين إبراهيم قد ما بنيها لك نسيب لك نسيهاد الأمر من نسيب إبراهيم وعاء الله أو يهودة تسره ينتفضون إلى دين إبراهيم ينكرون عالم شعائره وقد من هو ايو ووري اتنين نوان تقوي ودن هاد وعاد من تناقض الأجيب اللي هو النوا تقور سيسكية وما تقور هنا فوق تسلمة مثل هذا كل من من ينتسب الى الاسلام يوين بذلكم بمسلمين gbogbo ẹgbẹ́ ọgbọ̀n pẹ̀lú mùsùlùmí tó ti ṣẹ̀rí alápẹ̀jù rẹ̀ ó kọ́ ìwọ̀n mùsùlùmí ó ń pẹ̀lú mùsùlùmí bá ní àárá àfẹ́sẹ̀rí à ó pẹ̀lú mùsùlùmí àwọn èèyàn yín ní ẹgbẹ́ wọnú ọlọ àwọn yóò kọyọ àkídà rẹ̀ kọyọ tó takọ́ ní ọgbà á àti àti mùsùlùmí àkídà wọn náà àkídà Islam ọdún tó sàkọrọ yìí wọn mọ ní kíkọlá kíkọlá هذا كل من تدخل الإسلام بوجود مسلم ويرفض أحد أحكامه wọ́n ń tako àwọn òfin Islam ọ̀fàmẹ́lẹ̀ ọ̀fàmẹ́lẹ̀ lápẹ̀lẹ̀ àwọn Yorùbá alápẹ̀lẹ̀ ọlọ́ba ṣùgbọ́n tó kọ̀ọ̀kan wà ìjọba bá Islam kúkúmù ọjọ́ Islam kàlọ́ sí àdì wọ́n ti wọ́n ti fún Islam ká lọ́pẹ̀ ogun ọ̀rọ̀ Yorùbá fún Islam ká pásítọ̀ ìdílé wa wí Islam فالذي يقول لأن لا كان مسلم مسلم ثم يتلف بكبور وان يكون تتعافنا على تعريف ده مسلمين انت يكون مسلمين وانت تتعافنا على تعريف يدعوها انت جاء كنتوا نسالك صنوه تفرق بها ان والبركة على تعريف يتمسح بها إما فورا وتعليه مفورا إما فورا هو شرك فإذا قيل له هذا شرك وابقي إليك إيه؟ وسيئي فإنه لا يتحول عنه بل يستمر عليه ونجد ونجد حتي قال ما تبقى ويقوم يقوم يقوم غير ذلك يستمر عليه يبغض ابناءه ìlú àkóyè máa ń ọkùnrin ìlú àkóyè rẹ̀ fún ìyẹn tí máa tóra àwọn alùsùn ìjọba ìrà lónìí fún ọba kọsọlọ kọwà àwọn ará mi tó máa kúrò sí ilẹ̀ ìtìsá abẹ ilé wà nù ìkọ̀ ara ẹni ìmá ويخالف في عادم شاعر وان تكون سنوا وفلوم يسجد له هو التوحيد من بلون كان إذن يقول المسألة من ثلاثين فلن يقول يجب أن والسلام عليكم ورحمة الله وبركاته